بحمده إلهي قد بدأت نصيحتي وقد رمت فيها نصها على ذريعتي وددت عن الهود المبارك كلما أراد به سوءا لهكد ولكمة أراد به سوءا لكد ونكمة وإن صلاهي قول ربي وسنتا أتانا بها المختار خير الخليقة أتانا بها المختار خير الخليقة وأكوال آل الفضل من سلف مضى على خير أخلاق وعلم وحكمة على خير أخلاق وعلم وحكمة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا أول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد وأقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدقى فو الله سبحانه وتعالى بقنا يلوم بني يبو ọpẹ́ wa àwa tí à ń sọ̀rọ̀ àti ẹ̀yin olùgbọ́ wa àwọn tí kò lópin ni bákan náà kò sì lè ká orí tí ọlọ́run ọba ṣe fún wa lórí pé ọlọ́run ọba dá wa sí pé à ń bẹ nínú ẹ̀dá tọ́lọ́run ní kò pilẹ̀ Ramadan ti ọdún yìí

wọn ò rí ṣe bọ́lọ̀ sí ni kí wọ́n ṣe àbí Allah subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọ́fà wá sínú wọn àmì látún náà ṣẹba àwọn aláṣẹ ṣòfò ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀. bákan náà ni gbogbo àwọn onítọ́rọ̀ oníkọ́bọ̀ tá à ń retí wọn tọ́jọ́ pé àwọn náà ni wọ́n mọ̀ sí lọ́dọọdún táàrin tí wọn ọlọ́run kó bá wa dà sí àpò wọn àwọn tó ti ń bá bọ̀ tẹ́lẹ̀ náà láti bàtà àti ń bá bọ̀ ọlọ́run kí ọba wa dúró tí wọn kó bá san wọn ní ẹ̀san dáadáa bákan náà ni àwọn tí wọn fún wa ní ẹ̀bùn ẹnìkan kan náà tààtún retí arábìnrin kí wọn ti àti kó tẹ́ra hisnul muslim wọn ti kó márùn fún wa tá a mọ sẹ́bùn fáwọn yẹn wọn ti kó ẹ̀yọ márùn wọn ti kó fún wa tẹ́ra àdúrà odi ìsọ mùsùlùmí ọlọ́run kó bá san wọn lẹ́san rẹ̀ kódà bó ṣe oúnjẹ fẹ́ mọ́ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run kí o ṣe ń rọrùn fún wa káwa ní ọgbà aládàáni oṣù tá a wà yìí ibi tí a fẹ́ wò lénìí tí ọmọ jẹ́ ìwọlé ọ̀rọ̀ nínú ọdún eléyìí tá wà yìí òun náà ni àwọn ẹ̀sà àṣọ jesus síyàrì àwọn ẹ̀sà tí ń bẹ lára àwẹ̀ nínú ìbáàdà nínú ìrìn ìjọsìn bó ti jẹ́ ọ̀kan nínú òpó ẹ̀sìn yẹn ó ní àwọn píkọ́sì kan tọ́lọ̀ ń àwọn àdámọ́ àṣàyàn kan tó fi yàtọ̀ sáwọn ìjọsìn yòókù àti ọláwo ní ń bẹ fún ẹni tí ń gbààwẹ̀ àwọn àpọ́nlé wo lọ́lọ́wọ́n bá ṣe fún wọn tó ta bá mọ yìí sẹ́yìn a lè gbájúmọ̀ bó ṣe yẹ ká ṣe a lè ṣe bí wọ́n ṣe ní á ṣe tọ́lọ̀wọ̀n ọba wọ́n fi ṣe kíni tí ó fi gbà á táàfi lè rí sẹ́tọ́lọ̀ ní kò ṣe ní ara wa ibi tá a fẹ́ kó sí lónìí nìyẹn tẹ́mi ní òfin wá wúra mi pé bàbá ti ń ṣiṣẹ́ yìí lọ tẹ́mi ń bẹ nínú aláwẹ̀ bá a ṣe mọ́ pé lédè Yorùbá pé ìkónu dúró ìkó gbogbo ara dúró kúrò ní gbogbo nǹkan tí ó lè ba síyáàmù yẹn jẹ́ láti gbà tí àlùfájàrí bá ti yọ títí tó fi dìgbà tí kìíní tí àlùfájàrí àti òrùn tí ó fi wọ̀ pẹ̀lú àníyàn ẹ̀pá àfi ń sin Allah subhanahu wa ta'ala. gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ọlọ́run ọba adẹ́dà ọba olùsẹ̀sá ni yàtàṣù bí rahmatihi máa yàṣà ọlọ́ọ̀ni mọ́ sẹ̀sẹ̀ ni ọba wù nínú ẹ̀sà ní ẹnì kọ̀ọ̀kan wa ìṣèwá lọ́kùnrin orílẹ̀-èdè tá à ń bẹ ẹ̀sà ni ọlọ́run sì nígbà tí ń dẹ̀dà ẹ̀yìn kan ọmọ orílẹ̀-èdè báyìí lẹ́mọ̀ jẹ́ ìyá báyìí ní ó bí yín ní yìí ọ́fẹ̀sà ọjọ́ ọ́fẹ̀sà àkókò ọ̀tọ̀ ọ́fẹ̀sà àrùn tá a ayé àtúntí ó sì ló fi jẹ́ pé bẹ́ẹ̀ náà wá ní wa ó mú oṣù rọ̀ǹgọ́n ọlọ́run mú jáde kódà nínú àwọn wákàtí ọlọ́run ṣe fàbẹ́ ọgbọ́lá fáwọn nǹkan yìí láfi ní yàtọ̀sùn bí rahmatihi má yàṣà wàlláhu sulfadul azim ọlọ́run báyìí ní mọ́sẹ̀sẹ̀ ni ó bá wù yọ sà lẹ́sà bó ṣe sa oṣù rọ̀ǹgọ́n lẹ́sà bẹ́ẹ̀ náà ní nínú òkú ẹ̀sìn islam márààrún ọlọ́run ọba sa àṣìyàm àṣọ́m ọlọ́run sáà ní kíni ọ̀sà lẹ́sà ní pẹ̀lú àwọn ẹ̀sà kan tó yàtọ̀ sáwọn ọjọ́sìn yòókù bákan náà lọ sa olùgbàwẹ̀ lẹ́sà láàrin àwọn ẹ̀dá ìyókù tí ó gbàwẹ̀ ọ́sà wa mùsùlùmí lẹ́sà pẹ̀lú àwẹ̀ tiwa pé yàtọ̀ sí àwẹ̀ àwọn tá a fún tíra yókù àwẹ̀ tiwa kò sí àwẹ̀ pupa kò sí dúdú kò sí green bákan náà kò sí nínú àwẹ̀ wa kò sí àwẹ̀ máa pupa àwa lè mú kókó ká tún jẹ àkàrà òun yóò ta abáríkà jẹ láti rí i pé òun tó jẹ́ ẹ̀tọ́ tí èsè nké ìwọ ni ọlọ́ọ̀bà ọlọ́sàn wà lẹ́sà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé nínú ẹ̀sà rẹ̀ ni jíjẹ sàhóòrù èyí tá ń pè ní sáàrì lédè Yorùbá táwa ń jẹ yẹn ànẹ́bí ni ààwẹ̀ tí í yàtọ̀ sáwọn tó ṣáájú yìí torí pé àwọn èyí jẹ sàárì sí kí ni ẹmọ jẹ sàárì àlùbáríkà tó pọ̀ sí ń bẹ níbi sàárì jíjẹ ara àwọn ẹ̀sà ní ọlọ́run sa àlùmà nẹ́bì lẹ́sà ó fún wa ní oṣù Ramadan àwọn àlùmà nẹ́bì tọ́lọ́run wá sà lẹ́sà yìí náà bákan náà kọ́ ni wá ń bẹ́ nu wa ẹni tí ó jẹ́ pé ó mọ rírì ẹ̀sà yìí yóò gbààwẹ̀ yìí bó ṣe tọ́ bó ṣe yẹ yóò wá tún sàwọn ọṣẹ́ tí ń bẹ nínú oṣù yìí tí ó fi gba ẹ̀san rẹ̀ ní kíkún ń bẹ náà tí ò ní kàkún tó jẹ́ pé ó gbààwẹ̀ kò jẹ kò mu ni kò gbààwẹ̀ ìrìn ojú tí ó ba àwẹ̀ tí ó gùn ládàá

àti àwọn asọ́ ìmín àti àwọn olùgbàwẹ̀ pẹ̀lú àwọn àpọ́nlé kan àti àwọn ọ̀kẹ́ kan tọ́pọ̀ gbáà tó sì tóbi àwọn ẹ̀sà yìí àtàkọ́lẹ̀ yìí wọ́n tóbi débi pé kò síbi táàtì gbọ́ ọyé bí ọ̀jẹ́ pé ẹni tọ́lọ́wọ́n ọba wa ń bá sọ̀rọ̀ tẹ́ni tọ́lọ́wọ́n ọba wa ń bá sọ̀rọ̀ onílà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó mú àwọ̀ yìí wá fún wa ó ní iye ọdún tà nẹ́bì fi ń bẹ tí fi ń jà nẹ́bì tí ó gbà wẹ̀ jẹ́pẹ́ ọdún kejì lẹ́yìn ìjírà nẹ́bì tánẹ́bì kọ nílùú maka lọ sílùú mẹ̀dínà ó ti lu ọdún mẹ́tàlá ọgbà àwẹ̀ nígbà tó lọ́wọ́ òtí ṣe ní kíni tí ṣe lófin. pé ni ó ànẹ́bì gba mẹ́sàn torí ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ aláwẹ̀ ẹ̀kọ́ jẹ́ kò mú ṣùgbọ́n tí ò ní jẹ́ aláwẹ̀ lọ́jọ́ gbé ìdàlù kìyàmà ọlọ́mọ ṣe wá bẹ̀ bó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ akírun kò ní dìde lákírun ọ̀pọ̀lọpọ̀ lọ sí hajj kò ní dìde lẹ́ni tó ṣe hajj ọlọ́run dákun tèmi tẹ̀yìn náà bẹ̀. ló fi wá jẹ́ pé inú ẹ̀sà ń a ń iṣẹ́ tírẹ́nì ni kò ní gbẹ̀san ṣùgbọ́n kò fi ní ilé lára rẹ̀ nígbà bá di mùsùlùmí kò ní gbẹ̀san ààwẹ̀ Ramadan ẹni tí ó ní làákàyè tó bàlágà ẹni tó ní làákàyè tó bàlágà bákan náà tó jẹ́ pé ó ní agbára láti gbà ààwẹ̀ tó sì jẹ́ ẹni tí ọ̀já nírìn àjò tí ó sì ṣe nǹkan oṣù tó bá jẹ́ obìnrin kò sì wá ní ẹ̀jẹ̀ bímọ yóò gbáwẹ̀ wà máa ń ṣe ìdàmí kò mú ṣáà fálìyẹ̀ sùn mọ́ ọdọ̀ rẹ̀ lórí ẹ̀ èyí yóò tàwa jẹ́nu gbogbo ń tàkà yìí táwa ti mọ̀ kọ́wà kó síbẹ̀ èmi tí ń sọ̀rọ̀ kó síbẹ̀ ìwọ́n náà kó síbẹ̀ kódà àwọn tí ó jẹ́ pé ọ̀kan nínú àwọn ọ̀dí ni ò ní jẹ́ káwọn gbà láwọn ọ̀dí tí èsè bíi pé wo ò lè gbààwẹ̀ ẹni tí ń fi èrè òní gbààwẹ̀ ẹni tó rí rè pé tí ọmọ ti ń ṣe òní gbààwẹ̀ ìyẹn ọdún tó bá fi fi èrè yẹn pẹ̀lú ọlọ́run ọba gùn èèyàn wá sínú àwọn eléyìí bóyá ìrìn àjò lọ́wọ́ ni ọlọ́run nígbà padà ń jọ mí àmọ́dì kan ni ọlọ́run nígbà padà ń jọ àmọ́dì kí ẹ sàmọ́dì pé o ò lè rí mọ́ tẹ́lẹ̀ sàmọ́dì mọ́dágbò tẹ́lẹ̀ sàmọ́dì egbò pé yìí náà débi pé o gbọ́dọ̀ láwùjọ wa ká lè gbàgbọ́ yé bá àṣẹ ṣèjọsìn yìí tí ọlọ́run ọba ò fi gbà á lọ́wọ́ wa. àwa ti wá bára wa nu ẹni tó lè gbà àtẹni tó ti rí ìgbà pẹ̀lú ohun tó wù ú lọ́jẹ́ tó yẹ jẹ́ sàárì torí pé a ti fara kó àlùbáríkà bẹ̀rẹ̀ pa àti jíjẹun lóru àlùbáríkà yẹn ọlọ́fọ́ gbà kó lára wa. àwọn akùbáwọ̀ láti sàlùbáríkà àtọ̀sán láti sòrú bẹ̀ látàrí báyìí anábì wa salawatu rabbi wa salamu alayhi nínú hadithi tí ọjọ́ pé irú hadithi ló nẹ́sì sí alukur'an tá à ń pè ní alhadisu alukudusi alhadisu alukudusi hadithi ló nẹ́sì sí alukur'an lọ́rọ̀ lẹ́yìn tọ́ba lálàáfíà ń lẹ̀ o torí pé ogun wọ́pẹ̀ láti kudusi náà kọ́ lálàáfíà bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ sọ́kọ́ lọ nípa àrífún ní kọ́bílà ń tábùdú ní wàmọ́ ńlá ní àrífún ní ànẹ́bí ọsọ bẹ́ẹ̀ irọ ni wọ́n pamọ́ ànẹ́bí àdísù maudu fabricated náà emi. ọlọ́run sọ pé ká mọ̀ wọn nínú alukur'an fa'alamu annahu la ilaha illallah ṣùgbọ́n èyí tí wọ́n gbé wá lọ́rọ̀ yẹn ànẹ́bí ọ̀sọ́ fáàrì fún ní kọ́bílà ń tábùdú ni wọ́n pè kudusi láti sọ pé gbogbo wọn bá pè kudusi kọ́ ni ọjọ́ àdìsì kudusi àbọ́lá làáfíà ṣùgbọ́n ìta fẹ́ kàyí lálàáfíà àdìsọ́ pé ọlọ́run ọba ló sọ ọ́ bà nẹ́gì direct kò fi rẹ́ màlẹ́kà sáà nẹ́bí wọ́sẹ̀ bàlùkọ́ àní rẹ́ màlẹ́kà sáà nẹ́bí ọ̀rọ̀ láàrin ànẹ́bí wa sallallahu alaihi wasallam àtọ́lọ́run ọba adẹ́dà ni ló fi jẹ́ káàmù rí pé ọlọ́run ọba sọ báyìí yọmọ wá ń direct pé bọ́lọ́run ọba ṣe sọ bàlùkọ́ ṣe ń wá òun ọmọ wa ànẹ́bí wọ́n sọ fún wa ànẹ́bí ni nínú ọ̀kẹ́ náà wọ́n sí àgbẹ̀tá ìdí ìsìnkúdú sí máa gbà ọ nìyẹn ọ̀rọ̀ tó lọ ń bà nẹ́bí sọ dàrẹ́kì fúnra rẹ̀ ó ní ọlọ́wọ́n ọba wa Rabbul Izza ọba tí ó ní pàtàkì tó ní títóbi tó ní gbígbọ́ngbọ́ tó ní bíbùháyà tí mo wá illa siyam àyàfi àwẹ̀ nìkan ó ń torí kíni fa innahu li wa anna ajzi bihi ọlọ́run torí pé àsíyàmù yẹn àwẹ̀ nígbà yẹn tí yorùbá ń pè láwẹ̀ àsíyàmù ọlọ́run lèmi mo ní èmi ní sì tẹ̀sán rẹ̀ kò túmọ̀ pé ọlọ́run ò ní kẹsẹ̀ yẹn fún ṣùgbọ́n àwọn ọ̀yàtọ̀ kẹ́mbẹ́ lára nínú àwọn àṣọ ìtì ń bẹ fáwẹ̀ tẹ́fà àwọn onímọ̀ sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nípa ẹ̀sà tí lọ́tọ́lọ́run fi ní èmi mo nìhun arínú wọn àwọn tí wọ́n sọ pé ọ̀kẹ́ nínú ìròyìn ọlọ́run lọ́mọ èdè nìyẹn fẹ́ gbé wọ̀ àbí nínú ìròyìn màláìkà ọlọ́run ọba wa yìí jẹ kèé mu àwa náà ò ní jẹ fúngbà kan àní mu fúngbà kan màláìkà yìí jẹun èému ṣùgbọ́n wọn àwọn ọ̀kẹ́ ní kèé sòun gangan ni ṣùgbọ́n àwọn eléyìí náà gbìyànjú nínú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wa ló ṣe é ṣe bẹ́ẹ̀ pé ìdí ti sọ bẹ́ẹ̀ ni nínú èyí tó fẹ́ yẹn gbókè díẹ̀ nínú rẹ̀ òun náà ni pé wọ́n nígbà táwọn wò lé sí gbogbo àwọn ọjọ́ sùn pátá kò sí iye táwọn èèyàn tí ìfẹ́ ẹ fi ṣe jọ́sìn fún kankan rí àwọn èèyàn ti forí balẹ̀ fóòsà rí àwọn náà ń forí balẹ̀ níbi sọ̀lá rẹ̀ wọ́n ti wọ́n ń pẹrẹ fóòsà wọ́n ń rọ kiri ká sáré àbáwọn òòsà wọ́n wà nípò bíi tọ̀wáàfù tí wọ́n ti ń ṣe gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ wọ́n ti lábì ọkẹ̀ nípa àwọn nǹkan tọ́lọ̀ ń dápọ́ lòun làwọn náà tí wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ wọn ṣùgbọ́n wọ́n ní ààrí pé ẹnìkan gbá wẹ̀ bá ń gbà yẹn fún kẹ̀kẹ́ yàtọ̀ wọn nínú ọ̀rọ̀ kan nínú ọlá ń bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́nu èyí táwọn ọmọ sọpé bá ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi là níyọ̀ sí ohun tá a yọ̀ sí láàwẹ̀ pọ́lọ̀ ń sọ wá ó ti wá ní mùsùlùmí ó jẹ́ ọba wa láyé tàbá wá rí sẹ́yìn ṣe ààbẹ̀ nínú ẹni tí ó yọ̀ tí ò ní ibẹ̀ nínú ayọ̀ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ tó lọ́wọ́ bọ̀ fẹ́ torí pé eléyìí fádùlù ọlọ́run ni ó ti wá lálẹ́ huma nẹ́bì salawatu rabbi wa salamu alayhi. ọtún ní káwé ó sojú wa kul bi fadlillahi wa bi rahmatihi fa bi dhalika falyafrahu fádùlù ọlọ́run lélẹ́yìí rámọ̀ ọlọ́run làwẹ̀ ọlọ́run kó jẹ́ ọlá àti àánú tí ń àti èmi àtiwọ tó ń gbọ́ mi. wọ́n nítorí wá àti tìyìn náà pé ẹ wá rí àsìyàm àwẹ̀ tá a sọ yìí o torí pé wọ́n ní òjì ẹ̀mí ẹlòmíì tí ọgbà ẹlòmíì gbà gbà á dáadáa jẹun kò tẹ́bí ọlọ́run lé ní mo nìhun gbogbo sẹ́rẹ̀ yókù wọ́ ló ní ó dẹ̀ nínú àwọn àbá àtàwọn ní gbogbo sẹ́rẹ̀ yókù àfihàn mẹ́mẹ́ àwẹ́ jẹ́ sí rùm bẹ́ẹ̀ ní abdu wọ́rọ̀ èèyàn lè jẹun kó sì jáde kó wọ́n jẹun wọ́n ní àṣírí mọ̀ sínú mọ̀ sí kùnú láàrin ẹrú àtọ̀bàtọ̀dà látàrí báyìí ọlọ́wọ́ lè ráwọ̀ yẹn o junnatun asọ́ọ̀mù asíyẹ́m ọwọ́ nù rìwáyà pé asọ́ọ̀mù junnatun níbi yóò ní asọ́ọ̀mù jun ọlọ́run ní awà ni sid odi ìsọ́ gbàgede iná ẹ̀ ní àwẹ̀ tí èyí jẹ́ kéèyàn kàgbákò ìyá ọlọ́run kò ní jẹ́ kéèyàn wọná kò ní jẹ́ kéèyàn ó dógùn. àdìsí wa tẹ̀síwájú pé tọ́mọ́ wa dojú tẹ́nì kẹ́yìn ń gbáwẹ̀ o ẹ̀ńtà kà sí aláwẹ̀ ó ní wọ̀nyí ìdàkánà yawmu sawmi ahadikum tẹ́ bá fẹ́ gbáwẹ̀ tẹ́ fẹ́ rí ìgbà tí ó jẹ́ táwọn yóò fi lára onífàlẹ̀ yẹ́rùfòs fàlẹ̀ yẹ́rùfòs mọ́ sọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ àlùfàṣà àwọn ọmọbìnrin ń bẹ nísìn ó lè mọ́lẹ́kọ̀ọ́ yóò kiri ọ̀sán káàkiri yóò sì wọṣọ tí ó fi òhò rẹ̀ hàn yóò fa pálẹ̀ yóò fa yálẹ̀ yóò kódà báwọn apá yóò bá pé rí ara sì tí ọta ọsọ ta ọ̀sẹ̀ nke mọ̀ ta nǹkan ìṣúnú ọta mọ̀ ta nàìjíríà jẹ́ wọ́n mọ̀ ta gbogbo ẹ̀ ẹ̀ ní pé àwọn yẹn. àwàdàkáwàdà ọ̀rọ̀kọ̀rọ̀ lọ́rọ̀ kọ́nà tí wọ́n lè parí tí sáwẹ̀ ni irú ẹ̀ yìí wọ́n lè pé nǹkan ti ń ṣe àwẹ̀ tó ọlọ́run gbà torí pé ọjọ́ nígbà tí ọ̀sán mùsùlùmí ewu o bóyá red team blue lẹ́ ń pè ní tí àwọn tí wọ́n ń ṣe bàánẹ́ tí wọ́n ń ṣàgbèrè kódà àwọn tí wọ́n ń pọ̀fọ̀ tí wọ́n ń lura wọn lóògùn àwọn tí wọ́n ń parọ́ ohun ọ̀jẹ́ àìwò kọ̀lẹ́tọ̀ fún mùsùlùmí tẹ́lẹ̀ kìí ṣe àwọn tí ń sawo kọ̀lẹ́tọ̀ fún mùsùlùmí káwò àìwò tiwa ni ni kìí ti kọ̀kọ̀ àìwò nǹkan ọ̀lẹ́tọ̀ àìwò òhò ní òhò lábẹ́ ẹ̀kọ́ là bákan náà wọ́n lọ yẹ́sàb mọ́mọ́ kara mọ́kàrà mọ́yàwó rẹ mọ́kàrà máwọn ọmọ rẹ wọn ọ̀gá iléeṣẹ́ mọ́yà elépè torí pé ọ̀jẹ̀ òmu ọba tó ń ṣe é fún ìgbàgbọ́ tó yẹ kó bẹ lára rẹ tánibí sọ pé mọ̀nsọ́ọ̀mà Ramadan ìmáàlẹ̀ wà kì sẹ́bẹ̀n òun ní ọmọ jẹ́ breakfast tí ọmọ dì ó mú nígbà táwọn bá fẹ́ tẹ́ ọ́ ìmáàlì tó ní pé ọlọ́run ní ń ṣe é fún ọmọ yìí kọ́ ló gbóúnjẹ wájú mi kò ní jẹ́ ó ṣépè fún kò ní jẹ́ ó kẹramọ́ ìyàwó mi kọ́ ni ọ̀dáná fún mi ọlọ́run ló ní bí wọ́n dání gan kí n jẹ́ ìyàwó mi kọlọkọ lọ́kọ fún mi lọ́sàn-án ọlọ́run ló ní mọ́ fún ìyàwó mi lọ́sàn-án gbogbo àwọn nǹkan yìí lọ́mọ ìgbàgbọ́ yìí àti àgbìyèlé ọba adẹ́dà àwọn eléyìí ló ní ni gómìnà ẹni tí bá ń kí tàràwí ti yẹn nẹ́fìlà lóru ń kí ọ̀ràn èèyàn tó wá yẹn nẹ́fìlà fọlọ̀ nígbà omi ẹni ẹni tó bá ń kí nẹ́fìlà rẹ̀ látòlù kọ́dìrì tó bá dìde lóru rẹ̀ látòlù kọ́dìrì ó tún wọ̀ pé iṣẹ́ bẹ̀rẹ̀ akú òǹgbẹ akú ẹ̀sùn tá à ń kíra wa lórí kí là ń gbélé lórí lórí kí là ń sẹ́sùn lé lórí àwọn tá a ní bùkátà síta wòye sí rè kọ́mọ̀tẹ́pá kàn lọ oṣù yóò kàn lọ àwọn àdàbí ẹni tí ó gbà wẹ̀ lẹ́yìn àwẹ̀ kámọ́ sílẹ̀ ó ní wọn làyẹ́ sàb kọ́mọ́ kanra o làyẹ́ sàb mọ́ kanra ó ní fa ìṣàbà ò ahadùn àwòkọ̀ tẹ́lẹ̀ o pé a lè fẹ́ kú o bí wọ́n ṣe ti dèṣù mọ́lẹ̀ yìí àwọn èèyàn bí èṣù àwọn ò ní sẹ́kẹsẹ̀kẹ̀ lọ́wọ́ ìwọ ni sẹ́kẹsẹ̀kẹ̀ àwẹ̀ tó ń bẹ̀ nì bá ṣe lóhun ni júnà òun náà jẹ́ sẹ́kẹsẹ̀kẹ̀ fẹ́ tó fẹ́ bá àwẹ̀ tiẹ̀ jẹ́ ọ̀fẹ́ kan gbẹ̀sẹ̀ rẹ ní pípé ọ̀fẹ́ bá rẹ jẹ́ bí wọ́n lẹ́sẹ̀ wọ́n wá sọ pé epo mòrù ó yẹn kí má bà tèmi dé tóun bá tí wọ́n ń gbé bọ̀ báyìí ìwọ́n mọ̀ wá dá padà fún dáadáa ọmọ lu àwọn ẹ̀kọ́ tí mùsùlùmí máa ń lò síwájú káwé ó tó dé wípé kí ni nígbà tẹ́nìkẹ́ bá bú ọ ayé alukuran ti wá pé wà ibadu rahman alladhina yamshuna ala al-ardi awna wa idha khatabahum al-jahilun qalu salama. àlejò wọ́n ní fàyìn ṣáàbàhù ahàdùn nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àdísì kúdú sí àṣọ ọlọ́run ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ kẹ́ wá bú ẹni tí ń gbáwẹ̀ táàmù kọ́láwẹ̀ ni ọ́ àwòkọ́ tẹ́lẹ̀ àbí ń wa níjà pàápàá jùlọ a ìjà sábà ṣẹlẹ̀ pàápàá jùlọ àwọn ọdún létí obìnrin bá pọ̀ pé méjì mẹ́ta ń náwẹ̀ ká sọ́ra o àtayá ìjà ò kọ́bọ̀ jẹ́ pé kódà obìnrin bíi pé ọlọ́run ọba fún yín lágbára jọkùnrin lọ́nà àwẹ̀ ẹ dìde ẹ dání oúnjẹ lóru síwájú ọkùnrin ò ní tì jí lẹ́gbẹ̀ẹ́ àbá ẹ̀ní jẹ nẹ́bílà ni ọkùnrin mi náà ni ó jí yín yóò jẹ́ ìṣe ẹ̀ ní táìmù gbogbo ẹ̀ tún di aago mẹ́rin nígbà tọkùnrin òun ọ̀rọ̀ kalẹ̀ bíi ẹ̀yin ó ti mọ sáré pàpàpà ẹ̀ ń bẹ lọ́jà ní nǹkan báwo wá ni wàhálà yìí yóò gbé yàtọ̀ sí ẹ̀yin ń kọ́ máa Ramadan nìkan bí pẹ̀lú àwọn lílọ bíbọ̀ yín ẹ gbá ẹ wo ẹ lọ ẹ ti gbogbo ẹ ẹ ẹ fọwọ́ ẹ wọn ará àdúgbò lọ́dọ̀ ara wọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ ànẹ́bì sọ̀rọ̀ ìwọ̀ sọ́lá ní ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ní agbáwẹ̀ fún tọ́lọ̀hún lòun ní wọ́n ń sọ fún wa pé tẹ́nì tẹ́ máa ń wá oníjà pé ò tó bẹ̀ẹ̀ bọ́ọ̀tàká búra wa bọ́ọ̀tàká lura wa ó ní falẹ̀yẹ́kùl ó ní lu ẹ̀kọ́ sọ báyìí pé ìnìmùrú nsọ́ọ̀hìmùn èmi tó rí aláwẹ̀ lèmi èmi ń gbàwẹ̀ ẹni tó bá fi ń gbàwẹ̀ kìí jésù ó sì wọn náà ti bá a dẹ̀sùn mọ́lẹ̀ tọ́ bá ti sọ gbólóhùn yẹn yóò mọ̀ jẹ́ ìrántí fóun náà òun ti tẹ̀síìrù fún ni bàdẹ́kìrì wọ́n àfẹ̀kì ọ̀rọ̀ ló ti fún yẹn ìní sọ́ọ̀ ìmùn ṣé mùsùlùmí ni wọ́n náà wọ́n náà ń gbààwẹ̀ lo ẹ̀kọ́ aláwẹ̀ aláwẹ̀ ìṣépè aláwẹ̀ búra wọn aláwẹ̀ wákọ́ bàjẹ́ fọmọ làkejì aláwẹ̀ pé ẹja lura wà ìjà ọsí òwò aláwẹ̀ sọ bẹ́ẹ̀ ọkọ ìyàwó ni onímọ̀ sọ fún ìyàwó rẹ̀ káwọn orí ẹ̀fẹ́ burú ni ìyàwó ni onímọ̀ sọ fún pé a sọ́kọ lẹ́yìn yìí nínú ni pé kọ́dà tí wọ́n lè máa sọ pé mo rò kórìí rẹ̀ ò pé ìnìmùrúhú sọ́ọ̀hìn àbá alágbájá ń gbààwẹ̀ anabi wa ni wàlẹ́dì nafsi muhammadu biyadi wàlẹ́dì nafsu muhammadu biyadi ó ní mo fi ọlọ́wọ́n ọba tẹ́mi muhammad sàlàwátú rọ́bì wàsálàmù alayhi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra làkùlùfùn fámi sọ́ọ̀hìn ó lè rí òórùn ẹnu aláwẹ̀ òórùn ẹnu aláwẹ̀ àtìyàbù á padà débi àlàyé ẹ̀ àtòyàbù ó gan-an ju oorun tùrọ̀ àrẹ almiski lọ tẹ̀kọ́lọ́dọ̀ àwọn àbọ̀ onímọ̀ wọ́n sọ pé yẹ fún obìnrin wà lára kàmíkíkí wà kámútọ̀ èrè ìyẹ̀sì èrò wà lára kàmásí. tùràrí almisk òórùn rẹ̀ ńlágbára nù rẹ̀ àwọn ọlọ́wà ni aláwẹ̀ ju lọ. àwọn pé kèé ẹnu yìí ti jáde kọ́ pé bí títí ń jáde òun ni torí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé atẹ́gùn tí ń jáde níbi ihò ti ìsàlẹ̀ tàbí gbóòórùn rẹ̀ yẹn sábọ̀ pé a pé ibi tó jáde inú lòun náà ti ń bọ̀ wá wọ́n kàn lo ọ̀nà tí ń gbà jáde ni ló fi jẹ́ pé nínú sẹ̀rí Islam kò sí ohun tó burú ká ronú nínú ìtọ́ lálàáfíà àwọn sọ̀hábà Ramadan yẹtọ̀ ń ṣe kí ni eléyìí bẹ́ẹ̀ ni pé nínú àpòlùkẹ́ ibi tó ń jẹ́ mọ́ sodo sí tó gbọlùdé láti àárọ̀ dìrọ̀lẹ́ tí ọmọ wa bù tì oru yóò mọ jáde gáàsì yẹn ni ohun tí ń bẹ hadith yẹn eléyìí náà tún jẹ́ yọ asọlọ pé ọba wa mọ́ gbòòrùn nínú ìròyìn ọlọ́wọ́n ọba ni ọba tí mọ́ gbọ́ òórùn tó dùn ìlọ́lọ́wọ́n ọba náà ni lè sọ aláwẹ̀ orí ìbẹ fún fọ tó ti wà ńlẹ̀ fún iyọ̀ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ méjì iyọ̀ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ tẹ́pẹ́ yọ ọmọ yẹn òun náà ìdá àpọ̀rà fàríhà nígbà tó bá túnu yọ ọmọ iyọ̀ pé ọlọ́run ní gúnlẹ̀ ọ̀kẹ́ nínú iṣẹ́ torí pé ẹlòmíín bẹ adó náà ti ń kò ní jẹ́ǹjẹ́ nínú tí ń ṣe kí ni tí ń yọ̀ sí ará ìyá tó ń jẹ ṣùgbọ́n ayọ̀ rẹ̀ rí pé mo rọ́bà tó dẹ́ ni mo rí ìsìn òun ló tó yọ̀ sí pé mo rọ́ lòun sùn torí pé àfẹ́ wọn béèrè ká tó oríṣẹ́ ìjọ ti ṣe ni làbí wọn sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in àfẹ́ wọn bẹ lọ́hùn lórí áwọnù rẹ̀ kó fún wa lókun tí báwọn kan fẹ́ gbàwẹ̀ yìí wọ́n sì ń jẹ̀ka pẹ́lẹ́ mi máa ń gbọ́ adùn pé rà mo sì fẹ́ gbàwẹ̀ yìí àmọ́dì yìí àwọn tó fi dèmí mọ́lẹ̀ náà kì í ṣe pé wọ́n jọ̀ta ọlọ́run ọlọ́run gbé ṣiṣẹ́ rẹ̀ dé ni wọ́n alákọ̀ọ́kọ́ nìyẹn nígbà tí máa ń túnu bákan náà wa idha laqiya rabbahu fárẹ̀ àbẹ̀sọ̀ òmì yìí wọ́n nígbà tó bá pàdé ọlọ́run bá rẹ̀ yóò mọ̀ yọ̀fẹ̀ pẹ̀lú àwẹ̀ rẹ̀ tani ọ̀rọ̀ pẹ̀lú àwẹ̀ rẹ̀ ẹ̀ńtọ́rọ̀ àwẹ̀ gbà kí ẹ̀sẹ̀ni tó gbà á tí ò ní bẹnu aláwẹ̀ láì kìyàmà tòkè rúbà mélòó mélòó ẹ̀ ti ń gbáwẹ̀ lójú àwọn èèyàn mọ̀ pé lọ́dọ̀ tó kà àjọ jẹun bókè sáláwẹ̀ lọ́dọ̀ ọba tọ́da eléyìí nínú àwọn ẹ̀sà díẹ̀ kódà nínú mi tó ẹ̀sà tí ń bẹ fáwẹ̀ gbígbà nínú ọ̀rọ̀ àfáwà abi òrera radiyallahu anhu kódà ìta tún kàlọ́ ní àbú òrera yìí ní ẹ̀bá ayé ẹ̀kọ́ ní jẹ́ mùsùlùmí rí sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ọ̀dọ̀ rẹ̀ láti ọsọpá nẹ́bí sọ pé nínú ẹ̀ka àwẹ̀ ní pé gbogbo sọ́mọ nẹ́bí Adam you don ask ọlọ́wọ́ mọ̀ ṣe ní ìpele times two àbí kò ṣe ní ìpele mẹ́wàá you don afulẹ̀ asẹ̀nẹ̀tù asùrù àmsáàlì ha tẹ́ báyà náà ṣe gbé wá fún wa máa ń já à di asẹ̀nẹ̀tì fọ́lá ò asùrù àmsáàlì ha pé bẹ́ẹ̀ bá ṣe dáadáa yọ kẹ́ yọ gbẹ̀sẹ̀ mẹ́wàá ẹ̀sẹ̀ mẹ́wàá yọ ọmọ wa lọ bá ní yẹn rẹ̀ àti wọ́n bá ṣe ṣe ọlọ́run àti wọn multiply rẹ̀ kó ní mẹ́wàá lọ síbi seventy àbí lọ síbi sábò òmíà díìsìn lọ tí ó wà jẹ́ seven hundred masalu lẹ́zìnà yóò fi kún àmì wàhálà òfin sẹ́bí nìlá kàmá falẹ̀ abatin ambata sábò àsànàbí fi kúlẹ̀ sùnbùlà tẹ̀ mẹ́hà tó habba wàlọ́hù yóò dọ̀ àìfúlùmọ̀ ìyẹ̀ṣà ayé àtọ́gbà àdìsí yẹn mu lélẹ́yìí àti pèlè yóò tọ́wọ́ lè jẹ́ oníṣùgbọ́n ọlọ́run ọba qala Allahu subhanahu wa ta'ala wà á na ájẹ̀zì ìbíhì èmi mọ̀ ni ẹnìkan ọmọ yé àdìpẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ tiẹ̀ màlẹ́kà kan ọmọ ẹ̀dá ọmọ lẹ́yìn èmi ọlọ́wọ́n ọba látàrí báyìí ẹ̀rí àkójọpọ̀ yìí ó jẹ́ kó yé wa pé inú ọlọ́tọ́lọ́ ń ṣe fún wa ó jẹ́ ká gbàgbọ́ iye rẹ̀ pé kò في الأجور والثوان والأسناد على كل الأعمال التي يقوم به العبد صبه استثنى من إبادة وطاعة وركن من أذكار الإسلام بلو دنيا دي كلها دي كلها أو عدا كن يلوتو كل اللي هي تسي أساتي هي تسي كي يتدى يتو لا نيو كويس مارم اللهم أعوه ببا أعوه رمضان أدى ونسالسة أدى أعوه يوكو نيو كيو جيكي رمضان أعوه نيو تنجيسة láàrin àwọn ọ̀sẹ̀ ìjọsìn yòókù báyàwẹ̀ monday ni àwẹ̀ thursday ni gbogbo ẹ̀ ló kó sínú eléyìí bákan náà nínú àwọn ọlá àtẹ̀sà tí ń bẹ fún àwẹ̀ ramadan ju àwọn ọ̀sẹ̀ yòókù lọ òun ni kí ọlọ́wọ́n bá wa ó ṣe àwọn àpọ́nlé kan fún aláwẹ̀ lèlè sọ ìmìnira karamat kàfíìrọ̀ àwọn àpọ́nlé tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ bákan náà àtàwọn àmì àtàwọn ẹ̀sà táàmọ̀ rí lára wọn torí pé wọ́n ṣe nǹkan tó pé ọlọ́run ọba wa gẹ́fàlùwù tí wọ́n ṣe wọ́n fi gbogbo shahawad ẹ̀fọ́ inú tọ́lọ́run fi ṣe tẹ̀kùwìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a fi ń jẹyàn náà nìyẹn ó ní súyìnà lè nẹ́ẹ̀sì kúgbù shahawad ọ̀sẹ́ni náà tí wọ́n bí ó ní àwa la parí ẹ̀ la kó sí wọn lára kó wọn nífẹ̀ẹ́ ẹ̀wù mínà nìsà bóyá ìnífẹ̀ẹ́ obìnrin ìnífẹ̀ẹ́ owó ìnífẹ̀ẹ́ ọmọ káfẹ́ dọ́dọ̀ ara wa ìnífẹ̀ẹ́ oúnjẹ